الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله الطاهرين وصحبه أما بعد فأوصيكم يا عباد الله ونفسي بتقوى الله العظيم قال عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون اعلموا أن الحج عبادة عظيمة إذ هو ركن من أركان الإسلام الخمسة وهو مدرسة عريقة تربط اللاحقين من الصالحين تربط اللاحقين من الصالحين بالسابقين من الأنبياء والمرسلين والصديقين فالحج حج الأنبياء فالحج حج الأنبياء والمرسلين ولقد حج إبراهيم الخليل وحج بعده ابنه إسماعيل الحليم وحج كريم الله موسى عليه الصلاة والسلام وحج نبي الله يونس عليه الصلاة والسلام وحج سيدهم وأفضلهم محمد صلى الله عليه وسلم وسيحج أو يعتمر المسيح عيسى بن مريم عليه الصلاة والسلام ولقد جاء ذلك في الأخبار الصحيحة أيها المسلمون اعلموا أن ربكم عز وجل هو الذي أمركم بالحج وأمره سبحانه وتعالى لذلك قديما فقال سبحانه وتعالى لإبراهيم الخليل وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق فحج إبراهيم واتبعه في ذلك أولاده صلى الله عليه وسلم أيها المؤمنون يا من وفق لحج هذا العام استشعر دائما أنك سالك مسلك الأولياء والصالحين لأنك لا تتقدم ولا تتأخر في شيء من أعمال حجك إلا وقد فعل مثله الأنبياء والمرسلون والصديقون والشهداء والصالحون فوالله لقد حسن أولئك رفيقا جعلنا الله وإياكم في زمرة في زمرة خيار خلقه اللهم وفق حجاج بيتك الحرام اللهم وفق حجاج بيتك الحرام اللهم وفق حجاج بيتك الحرام للعمل بكتابك العظيم وبسنة نبيك الكريم فإنك تهدي من تشاء إلى صراط مستقيم ويسر اللهم لهم حجهم وعمرتهم حكم معهم في سفرهم واخلف لهم في أهلهم وتقبل منهم وتقبل منهم عباداتهم ولا تردهم خائبين يا ذا الجلال والإكرام الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين àti ọpẹ́ fún ọlọ́run àti àsàlámù àti àsàlámù fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yìn ọdún ọlọ́run ọba àwùjọ máa rán wa létí ọ̀rọ̀ ọlọ́run tí ànábìwá sallallahu alayhi wa sallam tí wọ́n máa ń tẹnu ọmọ púpọ̀ fáwọn àlè umma náà ní ìbẹ̀rù ọlọ́run níbẹ̀rù tó yanrantí níbẹ̀rù tí a máa rí níwù rẹ̀ ní gbogbo ògbà hakọ́tukọ̀tù ọlọ́wọ́ ni wà látàmù tó nà ilà wà ẹ̀ntù mùsùlùmù ẹ̀rí wípé ẹ mánéjì ìsìlámù ní dáadáa débi pé kìí pé wáyá ìsìlámù ọ̀pọ̀ mọ́ ilọ́wọ́ kẹtó kù láyé ẹ̀rí wípé ẹ̀yìn àti ìsìlámù ẹjọ́ kú papọ̀ ìyẹn gbé má kúrò láyé tó kúrò láyé báyé ti wulẹ̀ kó lé tó yóò fi sínú ayé ti wulẹ̀ kó pọ̀ tó ẹ̀mẹ́tẹ̀ kó gba ìsìlámù lọ́wọ́ ní yẹn ni pé nígbà bá kú tó jẹ́ pípé ìsìlámù lórí ìsìlámù lọ́wọ́ kú sí ìwọ́n lọ́wọ́ ayé rí ntáyà ń tọ́kọ́ àná wàlá tamutunna illa wa antum muslimun ayé ò lè mẹ́rin yàn lórí ayé yóò sì lè jẹ́ ńgbà mi yóò sọ̀rọ̀ ńgbà mi mọ́jẹ̀ kí lílé àbí ìṣòro ìyìn kọjá ìsìlámù gbà lọ́wọ́ rẹ̀ wàlá tamutunna illa wa antum ayyuhal muslimun ẹ̀yin mùsùlùmí lọ́kàn ẹ̀yin mùsùlùmá lórí ẹ jẹ́ ká lọ ọmọ yìí pé iṣẹ́ hajj ìjọsìn ńlá ni torí wípé orígun kan lọ́jẹ́ náà àwọn orígun Islam márùn-ún iṣẹ́ hajj ìjọsìn ńlá ni ò ẹ lọ máa pé iṣẹ́ hajj kì í sáyé ò ẹ̀sìn ni ò tọ́ba wá jẹ́ pẹ́ sí ó yẹ orígun kan lọ́jẹ́ náà orígun ẹ̀sìn Islam bákan náà ilé ẹ̀kọ́ ni ilé ẹ̀kọ́ ni hajj jẹ́ bí èèyàn bá lọ sílé ẹ̀kọ́ kankan tó bá lọ sí hajj ẹlọpọlọ fún kọ́ tí wọ́n bá ti hajj mọ́sítà àti bóti yẹ ọlọ́sí kọ́ ọ yẹ kó mú nǹkan bọ̀ wálé ilé ẹ̀kọ́ ni hajj kódà ilé ẹ̀kọ́ yìí ilé ẹ̀kọ́ tó fi pẹ́ kì í ṣe orí jẹ́ ilé ẹ̀kọ́ mọ́tò tó nà rí kan ilé ẹ̀kọ́ tó ti wà ti pẹ́ ni tó jẹ́ sí pé àwọn tó bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ànábì ọlọ́run àwọn tó bẹ̀rẹ̀ rẹ̀ àwọn òjìjì ọlọ́run àwọn tó nájà ilé ẹ̀kọ́ náà àwọn wàlíyù ọlọ́run àwọn tí wọ́n ti sẹ́ ẹ̀kọ́ náà tí wọ́n ti tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà àwọn tí ọlọ́run ọba fẹ́ràn ni wọn gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn òjìjì ọlọ́run ogunlọ́gọ̀ wọn ni ẹ̀rí yíwájú tó wọ́n ti sẹ́ wọ́n lọ sílẹ̀ ẹ̀kọ́ hajj lè tọ́já sí wípé a máa sọ wípé alhajj hajj táwọn mùsùlùmí ń ṣe hajjul anbiya wal mursalin hajj táwọn ànábì ọlọ́wọ́n ọba ṣe kì í sànábì wa lọ́jà alẹ́ sọ́nà ọba ọba alẹ́ èyí láti máa mọ̀ pé òríjínà òríjínà òríjínà iná ní ẹ̀sìn Islam ànábì wa kọ́lá dá hajj sílẹ̀ ànábì wa kọ́lá dá hajj sílẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run àwọn ni wọ́n ní hajj anábíwá Ibrahim àríṣàdà sọ̀rọ̀sọ̀nà gbogbo ayé ní ọgbà ìgbóòfẹ́ hajj àti mùsùlùmí àti kìrìtẹ́nì kódà ológun olóríta ọgbàgbé anábí Ibrahim ti hajj anábíwá Ibrahim ó sì hajj ọmọ rẹ̀ Ismail títí anábíwá Ismail àwọn náà ti hajj jẹba bí ọ lè lè gbé sánábí Ibrahim ti hajj gbogbo ẹnu sọ́kùnrin wọn ti nínú àwọn nọmba wọn alára àti tọkọ ti hajj anábẹ́gbọ́ ni ààrẹ ti sọ̀rọ̀ tó sẹ́lẹ̀ ó rí pé oṣù nílé ìṣẹ́ ní wọ́tọ̀ jẹ́ mùsùlùmí pàápàá jùlọ wọ́n tọ́ fẹ́ ti hajj lọ́dún ọ̀fẹ́ bá àwọn ànábì ọlọ́run ọ̀fẹ́ bá wọn lọ́ǹtì ẹ̀mí òye àwọn ànábì ọlọ́run tí wọ́n kà fún ọbí wọn ti fẹ́ hajj ànábì Ibrahim ti fẹ́ hajj ànábì wa Ismail ti sọ mọ́ àwọn náà ti fẹ́ hajj gbogbo ọmọ tí ànábì wa Ismail ló bí àti gbogbo àwọn ànábì tí ń bẹ àwọn èèyàn tí ń bẹ lẹ́yìn wọn jẹ́jẹ́ ní ọlọ́run wọ́n ti tẹ̀ ẹjẹ́ wá ń kò wá bá ànábì wa Mùsá sánàbí wa Mùsá ti fẹ́ háì sọ bẹ́ẹ̀ pé wọ́n ti fẹ́ háì sálọ́jà mà ànábì wa Muhammad sallallahu alaihi ànábì Mùsá wọ́n ti fẹ́ háì nínú àwọn abita tó ti rí ẹ̀rí ànábì wa Yúnus wọ́n ti fẹ́ háì ànábì wa Yúnus táwọn Yorùbá máa ń pè Yúnus wọ́n ti fẹ́ ẹni tó bá ń jẹ́ ọ̀gá wọn pátápátá ànábìwọ̀n Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti jẹ́ hajj tí kì bá ṣe wípé hajj yìí jẹ́ sí àwọn ànábì ọlọ́run ọkọ̀ ọdún kàtà náà bí ó kú láyé lọ́mọ̀rí hajj kódà pàtó ọdún kàtà náà lẹ́yìn rẹ̀ sallallahu alaihi wasallam wọ́n àrí sí wọ́n ti tráì tráì wà yí pé àwọn akẹ́yìn táàpì ní pé àwọn ọlọ́run alẹ́yìn tí wọ́n máa sọ wípé ẹ̀ dárúkọ ànábì gbajúgbajà ànábì olókìkí ànábì táwọn kan ti yà yàkuyà sí lọ́rùn àrí ìsọ̀rọ̀ àti ìwọ̀n ìsọ̀rọ̀ wọn ànábì wa ẹ̀yìn dá àrí ìsọ̀rọ̀ àti sáwọn náà ti hajj àǹtà náà ní pé àwọn náà ń bọ̀ wá sí hajj tàbí ọmọ ìkànnà méjì ẹ̀rí yíyá torí wọn ìdí ìkù àrí ìsọ̀rọ̀ àti lóbi jẹ́ títí oríire ní fọ́wọ́ mùsùlùmí ọdá nígbàtí ànábì Ìsá bá dé tọ́wà lọ múra àbí hajj kí ló kùnú kìrìsẹ́nìtì mọ̀ tẹ́mà pé àwọn náà gbá ọ àbókò maka maruru yá nìyẹn àwọn náà maka àlùjànnà nílé wa àwọn náà sáájú ẹni pé wọ́n padà sójú ọ̀nà táwọn èèyàn ń pè wọ́n tí wọ́n gbà ẹ̀rọ ma yíké olúwa wá subhanahu wa ta'ala ọkọ̀ wá láti ẹ̀wọ̀ pẹ̀ka sí hajj ọkọ̀ wá láti pẹ̀ka sí hajj àtẹ́lọ́dẹ̀ pé wáyìí ọkọ̀ wáyìí ó ti pẹ́ ọlọ́run wa tó máa rí ní ìwà sẹ́yẹ látẹnu ànẹ́bọ̀ Muhammad tí wà sallallahu alaihi ẹni àkọ́kọ́ tó lọ́wọ́ bá kọ́kọ́ pa pé kó kéde báwọn yàn mọ́ sí hajj ànẹ́bọ̀ Ibrahim àrẹ́sọ́lá sọ́lọ́lá ṣùgbọ́n àwọn ọ̀gbọ́ àwọn ọ̀gbọ́ lẹ́nu ànábì Ibrahim torí àti àfíríkà nínú síra wọn ọlọ́run apá fún ànábì wa Muhammad sọ̀rọ̀ bàbá rẹ̀ sẹ́lẹ̀m pípa fún ànábì wa Muhammad yìí ó ti di bánabi náà kéde báwa náà ànábì ńlọgún nǹkan tí ànábì wa Ibrahim lọgún kalẹ̀ táwọn òde bá táàfíríkà nínú síra rẹ̀ ọlọ́ni wà á dé wa ànábì Ibrahim nwere ènìyàn igwe hajj ọdọ̀ ọ̀rọ̀ hajj ise ẹni hajj ti ṣe oríire wà ń hajj ti ṣe ibukwa ayé wà ń hajj ti ṣe oríire ayérayé wà ń fún kéde báwọn kéde gbé ayé wa nà ẹ̀yìn ènìyàn tó ju ẹsẹ̀ hajj ọlọ́run pa nábì Ibrahim látẹ̀wá ó sì pọ̀ sókè ó sì kéde bẹ́ẹ̀ náà ayé wa ah, láì ló máa kò sì Ibrahim ọjọ́ ààrẹ sẹ́lẹ̀sẹ́lẹ̀ wọ̀sẹ̀lẹ̀m anábì Ibrahim kéde ọlọ́run azin oh, azan Ibrahim ọlọ́run wá fi àṣẹ rẹ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́ wa rìn káàkiri gbogbo ayé ẹni tọ́lọ́mbá wá sàánú ẹ̀ tọ́lọ́mbá ní kọ́kọ́ kan gbọ́ kó sì fara gbogbo àwọn ilé náà ni wọ́n ti jẹ́ hajj tó bá tí ó kú láyé yóò dé mọ́ka òbí ó ti hajj àwọn tó gbọ́ ọlọ́ni kéde báyìí ọlọ́wọ́ kẹrì jẹ́ bí bẹ́ẹ̀ náà ni wà á làá kú lè rọ mẹ́rin wọ́n tó máa wálẹ̀ tí ń gbó nǹkan yẹn fi ayé pé àwọn tí ó máa ń tẹ́ àwọn ará tòṣì ọ̀pọ̀ àwọn ará ìjìnlẹ̀jìnlẹ̀ náà ti kí ni wọ́n pọ̀ oríire ní fún ọ̀tọ̀ ọ̀fẹ́ lọ lọ́dún pọ̀ wà nínú àwọn tó jẹ́ sí pé wọ́n dáhùn jẹ́ sallallahu alaihi wa sallam ọlọ́ni àwọn èèyàn máa wá ní gbogbo ọ̀nà àti ní gbogbo ọ̀nà láti wá sí ṣe hajj fàájà Ibrahim anábì wá sí ṣe nígbà tó kéde àwọn ọmọ rẹ̀ tẹ̀lé lẹ́yìn àwọn náà ṣe hajj látara eléyìí ìrẹ́ mùsùlùmí òdodo bá sàánú ẹ lọ́dún ìgbé ọlọ́ máa fíìl nínú ẹ̀mí rẹ̀ gbogbo bá ti ń gbé ìgbésẹ̀ kọ̀ọ̀kan ìtafẹ́ ti mẹ́sẹ̀jì wọn ni máa fi pé ibitọ́ wà ní àwọn kámà ti kọjá ńlẹ̀ kì í máa sáwọn èèyàn burú iṣẹ́ tó fẹ́ ṣe yìí àwọn kámà ti ṣe sáájú rẹ̀ wọ́n yìí máa tẹni làánà àwọn àwọn àwọn tó ń àwọn ànábì ọlọ́run ọ̀yẹ̀kọ̀ tẹ̀lẹ́gẹ́ o tọba dé maka má tẹ̀lẹ̀ gíragíra tọba tẹ̀lẹ̀ gíragíra ìyàtọ̀ lọ́wọ́ bá wọ́n fi jẹ́ àdìgbélé ní torí pa àwọn ànábì ọlọ́run ní wọ́n ti kọjá ń bẹ̀ kọjá tẹ́lẹ̀ àwọn ẹni ọlọ́run ni wọ́n ti kọjá ń bẹ̀ tẹ́lẹ̀ ọdọ̀wọ́ ẹni kan máa fi ìtọ́ bá dé máka ọba fẹ́ ṣe tọ̀wá ọ yẹ kí ẹrù ọgbà ọ̀ ìdí àá èmi náà kàmọ́rù dín ìlú pa mí jẹ èmi náà dé máka mo wá dúró níbi tí ànábì Muhammad sallallahu alaihi wasallam títí ti tọ̀wá ó dé tọ̀fà anábì náà débẹ̀ ó wípé anábì ah, Ibrahim náà dé àyè anábì Musa dé àyè Yunus dé àyè èmi náà wá dá anábì Muhammad dé àyè èmi náà wá tẹ́bẹ̀ ah, tèmi mà dá o sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n bá sọ fún wa pé fàlárọ̀ fásawàlá fòsúrúkọ wà lẹ́yìn ìdí àlàfẹ́ ìhàjì tó yẹ kúrò ìjọ sọ fún wọn náà tẹ́lẹ̀bẹ̀rẹ̀ àwọn tó ọmọ ẹ̀ tẹ̀lé lẹ́yìn àwọn ìdíjà alájọ wọ́n ìṣe pálapàla táwọn wá jà ń ti wáyé dákọ̀ bẹ́ẹ̀ ní rẹ sọ̀rọ̀ kó tó kù lọ yìí ojú òkú àwọn ànẹ́bí ọlọ́run ojú òkú àwọn òjijì ọlọ́run ojú òkú àwọn wàlíyí tààrà ni tí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí níbẹ̀ jẹ́mi náà sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó lè bá kéde wáyé ti ṣe hájú rẹ lọ gbogbo orígun tọba ń dé gbogbo àǹgù tọba máa ń fi kìí ma mugbómugbó ní ẹmọ wà ń o kìí rẹ̀ sàwọn ọmọ àtàrí na láàrin àwọn ànábì ọlọ́run báwo wọ́n ti ṣe wọn náà mọ̀ fánàbí ọlọ́run yìí ké ànábì ọlọ́run yìí hùwà tí ọ̀dá kò hùwà lé tọba ti gbogbo òkúta rẹ yálà nù mọ́kà ní ti mìíràn o tó kúrò ní mìíràn ọbọ̀ kúrò ní ní mìíràn ọkọ̀ okú ní Àrọ́fà ọpadà sí Muzdalifa okú ní Muzdalifa ọpadà sí Mínà okú ní Mínà ọlọ́jú òkú mọ́ Jamarat okú níbẹ̀ lọ sí tawafu bil bayt okú ń bẹ̀ lọ sí sa'yu bayna Safa wal Marwa okú kọjá ibi tí ọlọ́lá ayé kan ti máa jókòó nìyẹn ló ti jókòó mo rò pé wọn náà fa aṣọ rẹ báyìí pé yẹ èèyàn ńlá ni ìwọ náà wàláhì èèyàn ńlá ni ọtọ bá lọ sí hajj wàláhì èèyàn ńlá ni ọtọ bá ti fẹ́ hajj torí níbi táwọn èèyàn ńlá tó tóbi lọ́wọ́ ọlọ́run jùlọ náà àwọn ẹ̀dẹ́ èèyàn tí wọ́n ti ṣiṣẹ́ bẹ̀rẹ̀ wọn náà fẹ́ kọjá ni ẹ fi linkan yìí kẹ́ ẹ lè bá a mọ́jú tẹ́ lọ sí o ẹ máa ronú sí nǹkan ìsinú ọpọlọ yín kẹ́ ẹ lè bá a mọ́jú tẹ́ lọ sí o kẹ́ẹ̀kì lè bá lè fi dáadáa nínú tẹ́ hajj ní naam àyíká wà yí àyíká tí ń tẹ́ hajj yìí táà ní àwọn ẹni ọlọ́run ti kọjá lọ́mbẹ̀ ó tọ́ ní fàájì bí kọ máa sọ wípé yẹ èmi lágbájá alhamdulillah èmi náà níbi tí anábì wa Muhammad sọ̀rọ̀ mọ́ sàdúrà láàyè ibi tí anábì wa Muhammad sàdúrà sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ ọmọ bàbá láàánú jùlọ gbogbo ẹ̀tọ́fẹ́ ti fẹ́ àìjọ dé ọlọ́ba wọn ti gùn gẹ́dà dáa àlọ́ wọn ọlọ́run bá ti kó sí wọ́n lẹ́ni tí ó lè lo alkitabu wa sunna nínú tẹ́ àìjẹ wọn tí wọ́n lẹ́ni tí ó lè lo kí lọ́lọ́run wí gílà náà bí wínú tẹ́ àìsí wọn má sì wọ́n lẹ́ni tí wọ́n sọ pé bóòlù àwọn bàbá ti ṣe bóòlù àwọn àyà ti ṣe bóòlù àwọn bàbá ti ṣe tí bàbá bá lọ wọn náà ìwọ náà lọ náà bóòlù àwọn àyà ti ṣe tí àbá wọn náà lọ ìwọ náà bá wọn náà lọ nìyàwó béèrè pé bó lẹ́yìn tó dáwà lójú pálì jẹ́ ńnà lọ́wọ́ àti tí òun náà àlẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam kí wọn náà lè bá àjẹ́ kan ní èrò àlùjẹ́ náà abẹ́lẹ́wọ̀n ọba tí tọ́ni tọ́nà ọba àtọ́ gbogbo wọn sọ́nà nínú ọ̀rọ̀ ẹnu wọn bàbà tọ́ wọn sọ́nà ńbẹ̀ nínú tẹ́ wọn tí wọ́n máa ṣe bàbà tọ́ wọn sọ́nà ńbẹ̀ nínú àwọn owó tí wọ́n máa ná jáde ńbẹ̀ bàbà tọ́ wọn sọ́nà ńbẹ̀ ẹlòmí ìdíwó lọ láti nàìjíríà ọlọ́tẹ̀rẹ̀ haram wà ní láti nùtẹ̀ hajj ọlọ́tẹ̀rẹ̀ hajj owó tó mú lọ láti nàìjíríà yóò tún fẹ́ra nǹkan haram wà ní láti maka ẹlòmí òfin tẹ́sán nǹkan haram maka kìí sáà lìjánà maka kìí sáà lìjánà maka orílẹ̀ ayé náà ni gbogbo tó bá ti dé orílẹ̀ ayé kò sí inú àlùjẹ́nà nìkan ọ̀rẹ́ àjọta burú gbogbo àyè tó mẹ lórílẹ̀ ayé laburú wà mẹ́ ṣùgbọ́n ju àwọn lọ ẹlòmí owó ẹ̀ tó mú lọ́wọ́ yọ lọ sọ́ra haram láti mọ́kà wáyé ẹlòmí ìbàjẹ́ lọ́fẹ́ lọ sínú sí hajj ẹlòmí ìwà ẹ̀ṣẹ̀ lọ́fẹ́ lọ máa dánú sí hajj ọlọ́mọ ti wá bẹ̀ ní wọ̀wọ̀ wọ́n lọ́pàá ọdún tọ́kàn ẹ̀ bá dáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run tó tún dáa sí fún ọlọ́run ọba wá sí hajj náà ní ọ̀rùn fún wọn kọ́ tẹ̀sẹ̀ ń bọ́lá náà ní ọ̀rùn fún ọlọ́run ọba wọ́n wá pẹ̀lú wọn lórí ìrìn àjò wọn tó wà pẹ̀lú wọn lọ́dọ̀ ara ilé wọn tí wọ́n fẹ́ fi sílẹ̀ wọn lọ́ba tó máa ń gba ìjọsìn lọ́wọ́ ẹrúsìn rẹ̀ bá wa gba ìjọsìn wọn lọ́wọ́ wọn ọlọ́run ọba kó o sì gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa náà má da iṣẹ́ wa lù wá ọba yá dáadáa ní